tí a pè àkọlé rẹ̀ ní rudawa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ̀ máa bá wa kálọ. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته ẹjẹ ká rán ara létí nípa díẹ̀ nínú àwọn adájọ́ ọlọ́kan ọ̀jọ̀kan tó jẹ mọ́ ọ̀sọ́rẹ́ nínú rẹ̀ ẹ̀rí pa ti sàlàyé síwájú pákí Suratul Fatiha èèyàn bá jẹ́ imam èèyàn bá jẹ́ni tó wà lẹ́yìn imam èèyàn bá sì jẹ́ni tí ń dá sọ láti ṣe kò bá jẹ́ sọ láti tá à ń ti ń kí ó jẹ́jẹ́ àbí tá à ń ti ń kí ó sókè kò bá jẹ́ ọ̀ràn yẹn kò bá sì jẹ́ náfìlà a sì ti sọ wípé ọ̀ràn yẹn náà tún ní ká ké Suratul Fatiha nínú gbogbo rákà kọ̀ọ̀kan àyàfẹ́ni tó bá ṣe ipò ń pẹ́ bíi ọpẹ́ bí ó bá ìmáàmù ní rúkú rọ̀ ẹni tó bá bá ìmáàmù ní rúkú rọ̀ ó ti báraka yẹn torí kò finú fẹ́ dọ̀ màmá fi fatiha sílẹ̀ ó sì ti ṣẹlẹ̀ lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam rí hadithu abi bakra radiyallahu anhu tó ṣe kó wá sí ibi tí ó ti darapọ̀ mọ́ àwọn jama tó wà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ó wà bàbá anabi ti rúkú ó wà sáré wọ ó rúkú síwájú kótó débi tí sáfù parí sí kọba fatiha gbàtà parí sọlá anabi níta lẹni náà tó sáré wọ inú sọlá torí pàánù mi sọ pé mò ń rí yín gbẹ̀yìn mi gẹ́gẹ́ bí mo ṣe ń rí yín gbáwájú mi abu abubakar ọwọ́ sọ pé mi ni anabi ni zadakallahu hirsan wala ta'ud ọlọ́run jẹ́ kí o tún ní àlékún àti máa gbìyànjú láti sin lọ́n ọgbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ bọ́tà anabi ọ̀sọ́ kókó tún ra kàn yẹn sí ẹni tí ò bá wá máa fatiha ké gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ gba islam àbí gba islam ti pẹ́ kọ̀kẹ́kọ̀ọ́ nípa fatiha àbí ó ti ń gbìyànjú láti kọ kò tí ì mà irú àwọn ẹni tó ṣe kó wọn ọmọ sátì àké kí ni táwọn máa ké nínú sọ̀láàtì wọn wọn máa ké ntí ọba rọ̀ wọn lọ́rùn nínú alukur'an yàtọ̀ sí fatiha wọn ni wọn tún máa kankan nínú alukur'an wọn máa fatiha wọn sì máa kankan nínú alukur'an tó tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ yẹn wọn máa sọ ní subhanallah walhamdulillah wàlá ilaha illallah. والله أكبر ولا حول ولا قوة إلا بالله إلي الإمام أبو داود أتى الإمام الترمذي وبجاد لأنه ترى يعني أن كذا في بايس الإسلام هو سبحان النبي صلى الله عليه وسلم قوة مفاتيحك أنا منكم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله هذا حديث حسن طب طب جايكي إبارة صلاة إن يوباك كل إمام èèyàn bá pẹ̀lú imam rákà kejì lèèyàn bá rákà kẹta lèèyàn bá rákà kẹrin lèèyàn bá bẹ́ẹ̀ bá ti ṣe ṣàlàyé síwájú àtún ara wa létí ni ntọ́ kọ́kọ́ bá pẹ̀lú imam yẹn òun là kọ́kọ́ sọ láti rẹ̀ ntọ́ kọ́kọ́ bá pẹ̀lú imam òun là kọ́kọ́ sọ láti rẹ̀ nígbà tó bá dìde wàá pé sọ láti rẹ̀ ni kẹsẹ̀ pọ́ sàgbèsè padà wàá pé sọ láti rẹ̀ ètò túmọ̀ sí kò tún rákà alákọ̀ọ́kọ́ ajẹ́tọ́ rákà ẹlẹ́kẹ̀jẹ̀ àtẹlẹ́kẹ̀tà àtẹlẹ́kẹ̀rin kò ní sòro fún ọ ẹ ká fi sọ láti magrib bá fi sàpèjúwe èèyàn bá imam lórí rákà ẹlẹ́kẹ̀ta nínú sọ láti magrib sọ̀láàtì magreth tó bá ìmáàmù lórí rákà ẹlẹ́kẹta yẹn àyíkò ní rákà alákọ̀ọ́kọ́ tiẹ̀ àjẹ́ yìí pé ńgbà tí lè máàmù bá sálámà wàá mú rákà ẹlẹ́kẹjì tiẹ̀ wá ó sì máa yí pé ní rákà ẹlẹ́kẹjì sọ̀láàtì magreth fati àti súrà láàkè ńbẹ̀ láàkè sókè lẹ́yìn rẹ̀ wàá jókòó wá sàtáyà torí rákà rẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé méjì ni lẹ́yìn rẹ̀ wàá dìde láti mú rákà ẹlẹ́kẹta wá rákà ẹlẹ́kẹta sọ̀láàtì magreth ṣùgbọ́n wọn náà ti mà pé ti ké fati àrẹ̀ tán àjẹkù ti sọ̀rọ̀ rákà nù wàá wá sí àtẹ̀ṣáhùd ẹlẹ́kẹjì tó bá ti parí àtàyà lẹ́ẹ̀kejì yìí tán àjẹpọ̀ ti parí sọ̀láàtì rẹ̀ nù ó ti ṣe máa ṣe sọ̀láàtì rẹ̀ nù. à ń bá sọ̀láàtì lọ ènìyàn bá so ẹni tó so nínú sọ̀láàtì báwo ni ó ti ṣe ṣe àbí kò tiẹ̀ jẹ́ pé à ń bá sọ̀láàtì lọ ọwọ́ àtẹ̀sẹ̀ rántí wípé à ó ti láwùú alátẹ́lẹ̀ ṣùgbọ́n sókótó ti pọ̀ bẹ̀rẹ̀ sọ̀láàtì wàá gbéra rẹ kó omi tó ń ti ṣe sọ láti yẹn o bùkátà láti sálámà sọ́tún àbísòsì ẹnì kan ọ̀pọ̀lọpọ̀ ńgbà tá ló wà láwọn bàjẹ́ àwọn mọ̀sí asàlámù alẹ́kùn asàlámù alẹ́kùn pẹ̀kìn. so tọ́lọ́ ti parí sọ láti tó bá ti parí sọ láti ní ma sálámù bẹ́ẹ̀ náà ni kọjá pé ọ̀n bá náfìlà lọ náfìlà yẹn ọ̀sẹ̀sẹ̀ sí Allahu Akbar ni wọ́n máa ń ṣe kọ́ ọ̀mà ọ̀fẹ́ wa fi náfìlà yẹn lẹ̀ kọ́lọ̀ darapọ̀ mọ́ ìmáàmù kí wọn náà lè ba àlàǹfààní àti ṣe sọ̀láàtù jàmáà o bùkátà láti sálámà síbi kàkà tó rò ti parí sọ̀láàtì rẹ̀ wàá kàn fi bẹ́ẹ̀ lẹ́yìn tó bá ti fi ibi tó wà nílẹ̀ tó lọ darapọ̀ mẹ́jọ máa ti parí nìyẹn nínú hadithi aisha radiyallahu anha òun náà gbà wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam òun idha salla ahadukum fa ahdatha falyumsik ala anfihi thumma liyansarif akhrajahu abu dawud wa ibn majah bi sanad sahih anabi sallallahu alayhi wa sallam ní tẹnikan ní bá ń bá sọlá ti lọ ní sọ bú sọ lórí sọlá ti rẹ anabi ni kó fọwọ́ rẹ̀ dínú rẹ̀ mu kó fọwọ́ dínú mu bí ìgbà tí àwọn ọsẹ mú rẹ̀ lẹ́yìn náà kò fi bẹ̀ sílẹ̀ lẹ́yìn náà kò fi bẹ̀ sílẹ̀ ẹ̀rọ ẹ̀kọ́ islam islam kò fẹ́ kí o ṣèṣe pé ìsọlọsọlọ fi fi bẹ́ẹ̀ lẹ̀ ṣe bí ẹni pé àwọn ọlọ́sẹ̀ mú rẹ̀ kò fi jáde kúrò ní mọ́ṣáláṣí kò fi jáde lọ tún àlùwàlá rẹ̀ sí wọn sọ pé kó sálámà bákan náà eléyìí tó jẹ́ súnà òun kékeré yẹn gbìyànjú nínú wákàtí kọ̀ọ̀kan kéèyàn máa ké súrà lódindi kéèyàn máa ké súrà lódindi táàmù wa ké súra lẹ́yìn raka lẹ́yìn raka alákọ̀ọ́kọ́ ká tó wà níwájúwájú kọjá pé ìtaka ní raka ẹlẹ́kejì yóò jẹ èyí tó wà lẹ́yìn lẹ́yìn tàlákọ̀ọ́kọ́ kìí ṣe káti kọ́kọ́ ké súra kan bí súra tó duha nínú raka alákọ̀ọ́kọ́ nígbà tó bá wá dé raka ẹlẹ́kejì ká máa ké àyà kan nínú súra tó nìsa àwọn eléyìí kọ́ àti kó ti jẹ́ pé kó làwọn ọdún rọ́bìn náà ìlẹ̀kí raka nígbà tí ẹlẹ́kejì wọn kí alam nashrah laka sadrak rárá o alam nashrah laka kọ́ka lẹ́yìn náà kúlọ̀ àwọn rọ́bì náà sọ wà tẹ̀lé eléyìí ni èyí tó jẹ́ sunnah nabi sallallahu alayhi wa sallam kò sì sí ní tó burú kéèyàn kéjú kéèyàn ké sóra kan ju ẹ̀ka lọ nínú dúró kan nígbà tá a bá ní afẹ́ká dúró kọ́ pé ìwọ òsì hákẹ́ ó kan sí ti wọ́n máa ké lákẹ́túnkí wọ́n máa ké lákẹ́túnkí wọ́n so ṣùgbọ́n kò ní dáa kó jẹ́ pé gbogbo ìgbà bó ṣe máa ṣe ni wọ́n ti máa mọ̀ ẹ̀rí yóò tún dánu lélẹ̀ kejì o yóò tún dánu lélẹ̀ kẹta rárá kó máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin torí ẹ̀ nínú sọ̀láàtì tó jẹ́ ọ̀ràn yẹn àti sọ̀láàtì tó jẹ́ náfìlà kò sí ní tó burú kọjá ike ìbẹ̀rẹ̀ súrà là ń ké ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ súrà kọ̀ọ̀kan là ń ké là àbí parí parí àwọn súrà láàyàn láàyò táàmà kàtàmà rúkú àbí kọjá pé àárín láàrin là ń ti mú kó sí tó burú nu gbogbo eléyìí báyìí kí títí wàá sọ lẹ́nu pé parí súrà náà yọọ máa ké yọọ máa yọ àwọn àdá ìparí ìparí súrà ká ní kó sí tó burú mbẹ. ẹni tí ń sọ sọ̀rọ̀ àyè àti dákẹ́ méjì wà fún àyè àti dákẹ́ méjì wà fún alákọ̀ọ́kọ́ ní bàtà láti Allahu Akbar ti bẹ̀rẹ̀ ṣáájú kó tó di pa àbẹ̀rẹ̀ sí ní eléyìí dáa ti sàlàyé síwájú pé Abu Huraira bíi anabi sallallahu alaihi wasallam léèrè kí lè máa sọ nínú dídákẹ́jẹ́ tẹ̀ máa dákẹ́jẹ́ lẹ́yìn tẹ̀ bá ti Allahu akbar alákọ̀ọ́kọ́ tánú sọ̀rá mo rò pé lẹ́yìn náà ń gbọ́ yẹn ẹ̀yin lè má mú gbogbo ẹ̀jẹ̀ kásá kí o ṣe òfin ọlọ́run níṣẹ́ lẹ́yìn síwájú àwọn èèyàn torí pé wọ́n rò pé lẹ́yìn mà jù lọ tó bá jẹ́ pẹ́ni ní ètò dọ́gba ni pété bá ṣe allahu akbar tán ẹ ṣe àdúrà tẹ́ fi bẹ̀rẹ̀ sọlá ẹ ṣe a'udhu billahi minash shaitanir rajim ẹ ṣe bisimilahi rahman rahim eléyìí lọ dọ́gba jù. so ètò àwọn náà sọ ẹ̀rí ń bẹ fún ṣùgbọ́n ẹ̀rí rẹ̀ kò tọ́ka sí ní tá a fẹ́ tó ẹ̀rí tó tọ́ka sí ìta wí. ìdákẹ́ ẹlẹ́kejì oní ẹ̀nìgbàtà bá ka kí ó tán pátápátá àti kéfàtì àti súrà tán kó tó di paarò kó wọ̀ so ìlẹ̀ yẹn èèyàn dákẹ́ lódiwọ̀n àti mímí ò fi padà sípò èèyàn dákẹ́ lódiwọ̀n àti mímí ò fi padà sípò sọ ànábì máa tún dákẹ́ bá tọ́ a ti rí ipe àwọn àdúrà tá a máa fi bẹ̀rẹ̀ àwọn sọ̀làwátì wa oríṣi mẹ́ta ni ètò gàdù nínú wa náà lè tó jẹ́ pé à ń fi ń ṣe ẹ̀yìn fọ́lọ̀ à ń fi ń ṣe ẹ̀yìn fọ́lọ̀ eléyìí tó pọ̀ wọlé òun náà lè tó jẹ́ ìròyìn ìdá mi sẹ́yìn fọ́lọ̀ ni bí ètò sọ pé subhanaka Allahumma ètò pọ̀ wọlé ilé ìtọ́jẹ́ ìròyìn látọ̀dọ̀ ẹrú sí ọ̀dọ̀ ọlọ́ nípa sísìn tó ń sin lọ. wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal-arda hanifa. oríṣi kẹta onáìlè tọ́jà dùà allahumma ba'id bayni wa bayna khataayaya. ìdí nu takwa kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí ahmed ibn hanbal tó ń fi sẹ̀sà subhanaka allahumma olùlọ́gàjù nítorí pọ̀ ló ṣe àkójọpọ̀ sí fífi ẹ̀yìn fọ́lọ̀ ṣùgbọ́n eléyìí tó sọ pé wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal-arda hanifa ìfúnni níròyìn ni eléyìí tó wá látẹnu ẹrú sí ọlọ́run bóun ti fẹ́ sin ọlọ́run. bákan náà èyí tó ti jáde ọwọ́ àánú rẹ̀ Allahumma ba'id bayni wa bayna khataayaya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kọ̀tọ́ o ká ná sọ láti lára o sí àkókò rẹ̀ àyàfẹ́ ni tó bá ń dà ní ọ̀pọ̀ òfin pa láti méjì pọ̀ tí onírin àjò àbíkọ́jẹ́ pásítọ̀ ogun la wà kọ́lọ́mọdé arógun àbí aláàárẹ̀ kọ̀tọ́ ká lọ sọ láti lára nítorí nǹkan míì tẹ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ tí àwọn ìsìn náà wọ́n kàn máa jápọ̀ ni àjàpọ̀ ìní ìjọ aláìní kà á ṣe lójú bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú wọn máa ṣe wọn ò ní ṣe sọ láti lákòókò rẹ̀ ẹ̀yin sì ń fẹ́ kọ́lọ́ ọ̀bọ fún yín ní tẹ́ǹfẹ́ lákòókò rẹ̀ ìjọba àwọn tẹ̀yìn ò ṣe lákòókò rẹ̀ ẹ̀yin sì ṣe sẹ́ẹ̀rí pálábòsì ni. kò sì tọ́ ká máa gbójú ká máa fi wo sámà nígbà tá à ń bá ń ṣe sọ̀lá haram ni kọ̀tọ́ ká máa wo sẹ́mà torí ẹ̀ lànà bí sọ̀rọ̀ bá àdìsọ́là ní sẹ́rù ọ̀bà yìí bọ́ọ̀lù ọ̀lẹ́ ẹran ẹ̀yẹ sí yín tí ó fà yín lójú yọ nígbà tẹ́ ń bá wo sẹ́mà lórí sọ̀láàtì yìí. nínú àwọn àgbàtà kórìíra nínú sọ̀láàtì jama oná ní ká máa wọ̀ tún ká máa wò sí ká máa wò yín wọ̀ nínú sọ̀láàtì wa eléyìí ti gba àwọn èèyàn jẹ́bàjẹ́bàjẹ́ láfíríkà wa kì í sí láwùjọ Yorùbá lásán kì í sì Haúsá lásán àní gbogbo Áfíríkà tó bá lọ sí Mẹ́kà lásìkò tí gbogbo èèyàn bá wá ṣe hajj àbẹ wà ní madina lásìkò táwọn èèyàn bá wá ṣe ziyara mọ́ṣáláṣí anabi muhammad sallallahu alayhi wa sallam nǹkan ìyàlẹ́nu gan-an lọ́rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ máa jọ lójú gbogbo àwọn èèyàn gbogbo àwọn lárúbáwá wọn á jókòó wọn máa bí wá léèrè pé ah, àwọn èèyàn yìí yìí báyìí àwọn ò láǹfààní àti gbọ́n pa ẹ̀sìn islam àwọn ò mọ̀ nǹkan kan pa ẹ̀sìn islam àti lèmáàmù àtẹnitọ́ jẹ́ aláìmọ̀kan àtẹnitọ́ jẹ́ lùmọ̀ọ́nù wọn kàn máa ṣe sọ láti wọn máa wọ̀ kí wọn máa wò sí i ah, ó yà wá náà lẹ́nu ó yà wá lẹ́nu àtùgbà táwọn náà tó délé lára pé àti tọrọ bá kálí gan gbogbo èèyàn kálukú wọn máa wọ kí wọn máa wò sí mi nínú sọláàtì òun ṣeré ni wọn ti ṣe pé òun jó iwájú Ọlọ́run ọba lọọ máa wá kò tọ́ máa wọ tó máa wò sí nínú sọláàtì wa kódà fún àgbọdọ máa wọ ọkàn àníbi tó forí kà lọọ máa wò nínú sọláàtì rẹ ẹ dákun ẹ já mójútó lé ìbá yìí torí pé ojú tẹ rí yẹn ẹyin ojú kì í rí nǹkan kan àfi kọkàn tẹlẹ tí ẹyin ojú bá ti rí nǹkan kan tọkàn bá ti tẹlẹ ọkàn kù níbi sọláàtì sọláàtì yẹn padà wọn á máa jẹ́ síbi ìgbà tí yẹn ń ṣàṣedànù ọlọ́run dàkú má ṣe wá lára ṣèdànù torí délé à ń fẹ́ kọ́ ọ̀fọ́kàn náà kó fi máa sin náà ọkàn yìí ò sì lè jẹ́ ní tó fi sin náà tí ó wà pẹ̀lú rẹ nínú sọláàtì rẹ yẹn àfi máa wo ibi tó forí kàn ìgbà tá a lé olè wo ibòmíì iná ìgbà tó máa ń ṣàtàyà tó máa wọ ọmọ àkàrẹ eléyìí tó ń fi sókè tó ń fi sílẹ̀ tó ń gbà sókè tó ń gbà sílẹ̀ ìgbà náà ló tó wo ibẹ̀ yẹn kò sì tán nínú tá a kórìíra òun náà ní kéèyàn máa di ojú rẹ̀ nínú sọláàtì ọmọ ara díjú nínú sọláàtì òní yájú kí ló dé ó ní torí pé òun fẹ́ òun fẹ́ tara rẹ̀ máa bẹ̀rù ọlọ́ọ̀ni àhàó àhàó má díjú òun gbàdé ìsèpẹ lẹsìn mi nìyọ mùsùlùmí ìdíjú nínú sọláàtì mùsùlùmí ìdíjú nínú sọláàtì ó tilẹ̀ jẹ́ pé ìmáàmù Ibn Qayyim rahimahullah ọlọ́rọ̀ tó sọ lórí eléyìí nínú tírà rẹ̀ Zadul Ma'ad òun gbogbo tó wáyé pé lẹ́yìn ẹni ìjọ bẹ̀rù ọlọ́ọ̀ àhà eléyìí bí òfin ọlọ́wọ́ má lọ yípa àwọn kan tí wọn tí wọn bá ṣe nǹkan kan àbájọ àbí kíní kan ó di ojú wọn ni kò sí nínú kò bójú rẹ kò sí nítorí burú mẹ. tọ bákan náà kájọkù kájọkù dájá tí ṣe máa jọkù kọtọ ọhún nínú sọlá tiwa òun náà ní kẹfàwọ ẹdìyín kẹfì lélẹ̀ kẹwàá ká ẹsẹ̀ ní méjèèjì síwájú kẹnàró rẹ kẹnàró ẹsẹ̀ ní méjèèjì kẹka síwájú sọ eléyìí ni wọn pè ní ẹkọ ààrùn ẹkọ ààrùn kẹlẹ kẹjọkù kẹrẹ ajá ti ṣe máa jókòó bákan náà kí àwọn máa ṣeré kéré nínú sọláàtì ló fẹ́ fọwọ́ rẹ̀ kẹ̀ wọ́n máa fọwọ́ ra kù títí ṣe ń yánwó lẹ́ẹ̀mẹ́wàá ilé wọn máa tún fìlà ṣe wọ́n máa gẹ́gẹ́lẹ́ gẹ́sì lánàá lórí sọláàtì eré kéré lélẹ́yìn ẹlòmíràn máa fọwọ́ ra àrùn gbọ́n rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ni eré kéré lélẹ́yìn ẹlòmíràn máa fọwọ́ ra nú kó o tún máa wo nǹkan tó ṣe é pé yóò mú ọkọ àìrọ́jú nínú sọ́lá àti kọ̀tọ́ bí kọ́jọ́ pé ìtẹ́ tí wọ́n tẹ́lẹ̀ oríṣiríṣi àwòrán wọn yà sí àwọn ń wo àwòrán pé ah! àwọn ẹni tó ya àwòrán yìí wọ́n pé orí wọn pé pọ̀ orí wọn pé pọ̀ pààrọ̀ kọ̀tọ́ bẹ́ẹ̀. bákan náà kọjá yìí pé òfin nǹkan kan sápò rẹ̀ tó lè máa kọ́ àìrọ́jú bọ̀ tó lè máa kọ́ àìrọ́jú bọ̀ bí à òfin náà ti tàn lẹ̀ máa ń pè ọ́ lẹ́mẹ̀wá ọmọ wa gbé wò wọn máa gbé yẹ̀wò tàlẹ́ lóyìí tàlẹ́ lóyìí ṣé òun ṣe náà bàbá òun ṣeré bẹ́ẹ̀ náà ni ká tẹ́wọ́ sílẹ̀ gbalaja bí ajá kọ̀tọ́ nígbà tá a bá forí kalẹ̀ bákan náà kọ̀tọ́ ká ṣe sọ́láàtì nígbà tá à ń pàtẹ tá à ń pàgbẹ́ mára àbí àbí tọ̀ mára àbí só mára kọ̀tọ́ kọ̀tọ́ o nígbà tí èèyàn bá ń ṣe sọ́láàtì bákan náà èèyàn ń pa só mára ń gá kọ̀tọ́ kò sì tọ́ kéèyàn kéèyàn máa ṣe sọ́láàtì nígbà tá a ti gbóúnjẹ kalẹ̀ oúnjẹ tó fẹ́ tó ń wù ọ̀jẹ̀ tó o sì lè jẹ́ sòwò tó bá ṣẹlẹ̀ báwọn ọmọ kan lọ jẹ́ńjẹ́ ńlá bí ọba wa jẹun tán ọmọ wa bọ̀ wá sí lọ. kátọ́fàtọ́ káwí aṣọ máa mú àtẹnuwa kọ̀tọ́ bàgàrà fẹ́ràn kó irun rẹ̀ kọ́ kájọ aṣọ rẹ̀ náà kọ́ kájọ akórira rẹ̀ wọ́n sọ aṣọ rẹ̀ lẹ̀ wọ́n ka ṣòkòtò rẹ̀ òkè tẹ́lẹ̀ náà ṣòkòtò rẹ̀ fi wọ́n ti fún kọ̀gbọ́dọ̀ tayọ kókósẹ̀ ṣòkòtò tí ọ̀tayọ kókósẹ̀ ló fi wá sí náà èdè pé ṣòkòtò tó ẹgbẹ́ òfin sẹ́ náà ọwọ́ adébísọ̀ láti wọ́n ká òkè kọ̀tọ́ bákan náà apá ẹ̀rù rẹ má ka òkè sọ́ọ̀lẹ̀ ìsìláàmù ọgbà kọ́ ka òkè akórira rẹ̀ tó bákan náà kéèyàn máa nínú sọ́láàt akórira rẹ̀ kéèyàn máa tutọ́ sínú mọ́tíláṣí ni o ẹ̀sẹ̀ ni ìpẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ òun náà ní kò rí malẹ̀ torí ẹ̀ kò tọ́ o kéèyàn wá tutọ́ sí àdójúkọ àlùkébílà nínú sọ́láàt àdúgbàtà àti sọ́láàt ẹ̀ gbọ́dọ̀ máa tutọ́ sí àbẹ́ni tí sọ́mọ́ òun náà ni kọ́lọ́ só kọ́lọ́ yàgbẹ́ kọ́lọ́ tọ̀ lẹ́yìn náà kọ́ wa padà wá ṣe sọ́láàtì tí ọ̀bá rómi tí ọ̀bá rómi lẹ́yìn ìgbà tí ó ti só àbí ó ti tọ̀ àbí ìgbà ti jáde lára rẹ̀ kọ́lọ́ sọ tẹ̀yẹ́ mọ̀ kó ṣe sọ́láàtì torí ìjọ eléyìí eléyìí náà jẹ́ kó lè páyọ̀ ọlọ́ nínú sọ́láàtì báwo ló ṣe máa fẹ́ bọ́lọ̀ ọba sọ̀rọ̀ jẹ́jẹ́ ní tí òun tó ń pàgbẹ́ mara tó ń pa mara tó ń pàtọ̀ mara kò lè ṣeéṣe Kama máa wò yín ká máa wò ọ̀hún nínú sọ́láàt eléyìí tá a ṣàlàyé pa kórìíra yẹn ìdánilólè ni o eléyìí tí àṣetọ́ ni máa ń dánilólè nínú sọ́láàt oríṣi méjì sí ni ọ̀nà táwọn èèyàn máa gbà wú ọ̀tún wò sí nínú sọ́láàt eléyìí tó máa ń wáyé pẹ̀lú ara àti èyí tó máa ń wáyé pẹ̀lú ọkàn èyí tó máa ń wáyé pẹ̀lú ara nù kọ́ máa wò yín kọ́ máa wọ̀ ọ̀hún eléyìí tó sì máa ń wáyé gbára ọkàn òun náà ní kéèyàn mọ́kàn kúrò nídìí pọ́ùn sí pátápátá torí ẹ̀ ọ̀nà tá lè gbà láti ṣoògùn rẹ̀ òun náà ni wípé ká tu itọ́ sí apá òsì wa lẹ́ẹ̀mẹ́ta ká sì ṣe a'udhu billahi minash shaitani rajim ká tu atẹ́gùn bí ẹni tutọ́ sápá òsì wa lẹ́ẹ̀mẹ́ta ká wá ṣe a'udhu billahi minash shaitani rajim ṣùgbọ́n o ọ̀nà kejì òun náà ní ká rí i pé àgbẹ̀ ojú wa kúrò ní àdójúkọ alkebla àti òǹwòbí tá a forí ka. a ní ìlànà ọlọ́run lábẹ́ òfin ṣẹ̀ríyà ìdáná mi sallallahu alaihi wasallam fi máa ọ̀nà ní kíkà máa fi gàkà dí gàgà wájú wa eléyìí tá à ń pè ní as-sutra imam àtẹni tí ń dá sọláàtì sí wọn máa gbé nǹkan síwájú wa wọn máa ṣe sọláàtì lẹ́ni tó gbé sutra síwájú wa sutra yẹn ó dùn níwájú wa gẹ́gẹ́ bí ògiri kò sì sí tó burú kọjá pa àfòpó kan níwájú wa àfi ṣe sutra àbápàtà kan àbígi kan àbígi kúkúrú kan káfi ṣe sutra kò bá jọ kan kò bá jọ obìnrin ní ṣe sọlá kò bá jẹ lílọ wà kò bá jọ orí ìrìn àjò kò bá jẹ sọlá ti tọjọ ara ẹ lẹ́sìn àbí ṣùgbọ́n ẹni tó wà lẹ́yìn imam òun ò bùkátà láti fi kankan dí gàgà wájú rẹ̀ nítorí pé sutratul imam sutratul ma'mum nítorí pé tí imam fi díwájú òun náà ni sutura fún máàmù eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn lè gba wájú máàmù kọjá wọ́n lè gba wájú máàmù kọjá kò sí tó burú mbẹ̀ kọ́sàmà ti gba iwájú imam kọjá kọ́sàmà ti gba iwájú imam kọjá ṣùgbọ́n o a ti mọ̀ yín pé téèyàn bá ti fi sutura síwájú tó ti fi nǹkan kan dí gàgà wájú rẹ̀ ẹni tí ó bá kọjá ẹ̀yìn tá a fi díwájú wa ní ọgbà ẹ̀yìn tá a gbé síwájú wa ní ọgbà kò sì ní ìdíkẹ́ sọ fún pé kọ́ má kọjá ń gbà wàyí o tó bá ṣe yí pé ẹnìkan wá kọjá láàrin ẹni tí ń ṣe sọ láti àti sutura rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pọ́ńtìn ọ̀sẹ̀ lọ. ǹdánà bí sallallahu alaihi wasallam tó sọ pé ọ̀yẹ̀kẹ́ ẹ̀ ti torí rẹ̀ dúró fógójì ọdún nù ìní tẹ òfin ọlọ́run ọba lójúmọ́ lè bá kọ̀tọ́ o torí ẹni islam sọ pé kí wọn dọdún tó ọba gbà kò burú kí wọn jà níjà kó tí ọ dànù torí pé ṣe tán ìlànà bí sallallahu alaihi wasallam ń pè ọ. ǹjẹ́ tó wáyé pé imam ń ẹnìkan bí obìnrin àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ajá dúdú gbáwájú rẹ̀ kọjá àbí ẹni tí ń tẹ̀ ń dá sọ láti ṣe ni ìní obìnrin iná gbáwájú ẹ̀ kọjá kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ajá dúdú tí ò bá sì fi gàgà síwájú tí ọ̀kan nínú wọn bá lè kọjá níwájú rẹ̀ ǹjẹ́ sọ̀láàtì bàjẹ́ ǹjẹ́ sọ̀láàtì bàjẹ́ bí àbí sọ̀láàtì ò bàjẹ́ ìyapa láàrin àwọn olùmọ̀ ìyapa láàrin àwọn olùmọ̀ eléyìí tí apá kan nínú wọn sọ òun náà ni pé kíkọjá àkàkà nínú nǹkan yẹn níwájú èèyàn ó ba sọ̀láàtì yẹn jẹ́ nígbà tí àwọn míì táwọn sọ pé kò ba sọ̀láàtì jẹ́ ẹ̀rí kò bani lẹ́rù kò jẹ́ kí obìnrin tó ti bàlágà ọgbà wájú rẹ̀ torí ẹ̀ fi nǹkan díwájú yín ó ni lẹ́rù ike kò jẹ́ kí ajá dúdú ọgbà wájú ẹ̀ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ eléyìí jẹba. ń bẹ láti máa gbé ọwọ́ wa méjèèjì sókè nínú sọ̀rẹ́ à níbo àti bó àti bó a máa ati gbé ọwọ́ méjèèjì sókè gẹ́gẹ́ bó si wà nù hadithi abdullahi bin umar radiyallahu anhuma wọn ni ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam iftataha افتتح التكبير في الصلاة فرفع يديه حين يكبر حتى يجعل حتى يجعلهما حلو منكبيه وإذا كبر للركوع فعل مثل ذلك وإذا قال سمع الله لمن حمده فعل مثل ذلك وقال ربنا ولك الحمد متفق عليه عبد الله بن عمر رضي الله عنه أن مريتانا النبي صلى الله عليه وسلم يا صلاة ومن صفى الله أكبر يوعد بأورا مجاج سوكي يوعد بأورا مجيجي سوكي تتي تو مجاج في دبا ولو يدي مجاج نيجا تبعتي الله أكبر فنكو يوتن بأورا مجاج سوكي nígbà tó bá sọ pé sami Allahu liman hamida ti ń gbé orí sókè láti bí forí láti bí rúkú yóò tún gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè ó di àyè mẹ́ta nìyẹn Nafi' mawla Abdullahi ibn Umar òun náà gba ẹgbàá ọ̀rọ̀ kan alásọdọ Abdullahi ibn Umar ó ní anabi sallallahu kana idha dakhala fi salati kabbar ó ní ṣé ibn Umar tó bá wọn sọlá tó máa ń ṣe allahu akbar tó bá bẹ̀rẹ̀ sọlá tí ó sọ pé allahu akbar wa rafa'a yadayhi yóò sì gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè wa idha raka'a tó bá tún rúkú rafa'a yadayhi yóò tún gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè wa idha qala sami'a allahu liman hamidah rafa'a yadayhi tó bá tún rúkú sami'a allahu liman hamidah yóò tún gbé ọwọ́ méjèèjì sókè wa idha qama min ar-rak'atayn rafa'a yadayhi tó bá tún dìde láti rákà ẹlẹ́kejì tó yóò tún gbé ọwọ́ rẹ̀ méjèèjì yóò tún gbé sókè o wọ́n fa adáàlíkà ibn Umar ila nàbí sallallahu alayhi wa sallam abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ló ń tiri gbogbo eléyìí akhrajahu al-Bukhari al-imam al-Bukhari ló gbé jáde eléyìí túmọ̀ sí báyìí mẹ́rin láti máa gbọ́wọ́ sókè ní ìgbà tá a bẹ̀rẹ̀ sọ̀láàtì nígbà tá a bá rúkú nígbà tá a máa ń gbórí sókè láti rúkú àti gbàtà bá dìde lọ síra kẹlẹ́kẹta eléyìí jẹ́ àwọn àyè mẹ́rẹ̀ẹ̀rin tá a nàbì sallallahu alayhi wa sallam ti máa ń gbọ́wọ́ sókè nínú sọ̀láàtì rẹ̀ àmọ́ nínú rákàlẹ́ kejì yóò gbọ́ sókè nígbà tí máa ń lọ rúkú yóò gbọ́ sókè nígbà tó bá dìde láti rúkú lẹ́yìn náà yóò ṣe rákàlẹ́ kẹta àti rákàlẹ́ kẹrin ṣùgbọ́n tó bá dìde lọ sí rákàlẹ́ kẹta nígbà tó bá dìde dúró tán yóò tún gbọ́ sókè yóò sọ pé Allahu akbar eléyìí jẹba ṣùgbọ́n a rí pé àwọn míì ń gbọ́ sókè níbi tó pọ̀ ju eléyìí lọ النبي صلى الله عليه وسلم يرفع يديه في كل خفض ورفع bánabi sallallahu alaihi wasallam máa ń gbọ́ ọ̀rẹ́ sókè níbi gbogbo gbígbórí sókè àti gbígbórí sílẹ̀ nínú sọlá ibẹ̀ yẹn ni ni wọ́n ti rí ẹ̀rí eléyàn ṣùgbọ́n àwọn tó pọ̀jù nínú àwọn olùmọ̀ sọ pé rárá ọ̀wá yìí mẹ́rin láti máa gbọ́ sókè nítorí pé nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma tó wà lọ́dọ̀ bukhari ó ní wa kana la yarfa'u yadayhi fi ghayri hadhihi al-mawadi' bánabi sallallahu alaihi wasallam kì í gbọ́ sókè láwọn àyè mi ìtọ́yàtọ̀ sáwọn àyè yìí ìdí nìyí táwọn tó pọ̀jù nínú àwọn olùmọ̀ sọ pé àní lẹ́yìn ló fà ló fi jẹ́ pété abáyé nìkan ti ń gbé sókè gbé sílẹ̀ ní gbogbo gbígbórí sókè gbígbórí lẹ̀ à níta kò nítorí pàdé ti Malik ibn al-Huwayrith sọ̀kà sí bó tilẹ̀ jẹ́ pé ìta sàlẹ́sà ní kí rárá a máa ṣe bẹ́ẹ̀ láwọn àyè mẹ́rin tí adé ti Abdullahi ibn Umar radiyallahu anhuma tọ́ka sí kíni àti kíni àti kíni lọ́tọ́pá lè ṣe nínú àwọn sọ̀làwátì wa ọ̀tọ̀ nígbà tá à ń bá ń bá sọ̀láàtì lọ pípé kó ikú bọ́yá àti bẹ̀rẹ̀ sọ̀láàtì àti wọn wí láwà ni wọn àti ìwé tán kò burúkú owó tán kò burú kó gbé tán lórí sọláàtì eléyìí kò sínú tọba sọláàtì jẹ bákan náà tó bá lórí borí ìlú ètí àwọn lárúbá kan máa ń lò ìlú fẹ́ gbé sórí rẹ̀ ó ti wà léjìká rẹ̀ tó bá sọ wá ọ̀pọ̀ òfin bẹ̀rẹ̀ sọláàtì kò sí tó burú pé kó fi ìborí yẹn kó fi borí rẹ̀ lórí sọláàtì bákan náà ìyẹn fẹ́ da aṣọ rẹ̀ bóra aṣọ ti wà ní èjìká rẹ̀ àwọn àdàbòrà lórí sọláàtì rẹ̀ bóyá tuntun wọn kò sí tó burú ń bẹ̀ tọ́ bákan náà tí èèyàn bá jẹ́ pé èèyàn fẹ́ rìn síwájú àbó fẹ́ wá sẹ́yìn tí ènìyàn ọba sáti pọ̀ jù kò sí tó burú mbẹ̀ àbí ìmáàmù wọn fẹ́ gun mímbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tó burú mbẹ̀ nígbà tó wà lórí sọlá àbọ̀fẹ́ sọ̀kalẹ̀ kò sí tó burú mbẹ̀ àbọ̀fẹ́ tutọ́ sápọ̀ òsì rẹ̀ kò gbọ́dọ̀ tutọ́ sápọ̀ ọ̀tún rẹ̀ kò sì gbọ́dọ̀ tutọ́ síwájú rẹ̀ ní ibi tí èsè mọ́sálásí nínú mọ́sálásí so ọ̀gbọ́dọ̀ tutọ́ síbi kankan ọ̀gbọ́dọ̀ tutọ́ síbi kankan tó bá bẹ́ tutọ́ nínú mọ́sálásí tú sínú aṣọ rẹ̀ àbí kò ní àǹkà chief wọ́n yá ìtúsàlẹ̀ wọ́ ló tu ìtọ́ rẹ̀ sí i tọ kò sí tó burú ibi ká pa ìjò àbí ká pa àkekèé ní ìgbà tá à ń bá sọ̀láàtì wa lọ kò sí tó burú ká pa àwọn eléyìí nínú sọ̀láàtì wa kò sí tó burú ká gbọ́ ọmọdé kékeré lọ́wọ́ nígbà tá à ń bá ń bá sọ láti lọ. eléyìí jẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáwà bó sọ bákan náà à ń fi àlèkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù wa Wa alaikum wa rahmatullahi ta'ala wa baraka.